hallelujah a gbé ọlọ́run wa ga láàárọ̀ yìí fún òwúrọ̀ tó lógo yìí a fi ọpẹ́ àti èyìn fún ọba àwọn ọba àti olúwa àwọn olúwa ọlọ́run wa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé a fi èyìn fún orúkọ rẹ̀ ògo ni forúkọ rí ọlọ́run wa lábẹ́ abala wákàtí mìíràn yìí ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde tọ̀ wá wá. Wa òun ni mo mú nínú òwe àìsáyà ogójì ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n tí ó kà báyìí wípé ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dà gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú un kò sí àwárí òye rẹ̀ ó ń fi agbára fún aláàárẹ̀ ó sì fi agbára kún àwọn tí kò ní ipá àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́kùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá ṣùgbọ́n àwọn tí ó bá dúró di olúwa yóò tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́gun òkè bí idì wọn ó sáré kì yóò rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò mú wọn lórúkọ jésù àárẹ̀ ò ní mú ọ ọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí fún ọ ó ní ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ agbára bíbélì sọ wípé ó ní àárẹ̀ yóò tilẹ̀ mú àwọn ọ̀dọ́ àti àwọn ọ̀dọ́mọkùnrin àrí ó tilẹ̀ mú wọn pátápátá. Pata ó ní ṣùgbọ́n àwọn tó bá dúró di olúwa a ó tún agbára wọn ṣe a ó tún agbára wọn ṣe ìyẹn ọmọ ọlọ́run ohun tí mo fẹ́ ká mọ̀ láàárọ̀ yìí ni wípé ọlọ́run ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé ẹni tó ṣẹ̀dá rẹ ẹni tó ṣẹ̀dá mi ẹni tó dá ayé àti ọ̀run àti ohun gbogbo tó ń bẹ nínú rẹ̀ ó ní agbára jọjọ. Jo agbára rẹ̀ kò lódiwọ̀n ẹni tí àárẹ̀ kì í mú ni nítorí pé ẹni tí àárẹ̀ kì í mú ọlọ́run tó dá wa bí àwa náà tí a bá wá sọ́dọ̀ rẹ̀ ta wò ó yóò fi agbára yẹn yóò fi gbé wa ró agbára tí àárẹ̀ kì í mú yóò fi gbé wa ró bí a bá wá sí ọ̀dọ̀ ọlọ́run tá mọ̀ ọ́n gẹ́gẹ́ bí ọba tó dá ayé àti ọ̀run àtẹni tó lè fi agbára fúnni yóò fi agbára ró wa láti inú wá yóò fi agbára ró àgọ́ ara rẹ kò ní jẹ́ káàárẹ̀ ò mú ọ kò sí bó o ṣe lè ṣiṣẹ́ tó kò sí bó o ṣe lè sáré tó kò sí bó o ṣe lè lépa tó kò sí bí àárẹ̀ ṣe mú àwọn tó ń bẹ nínú ayé tó bí ìwọ bá wá sọ́dọ̀ ọlọ́run tó mọ̀ gẹ́gẹ́ bí olúwa tó ń fi agbára fúnni yóò wọ̀ lágbára tó ga ju òye rẹ lọ yóò fi agbára wo àgọ́ ara rẹ kódà tí àwọn èèyàn ó máa bi ọ́ léèrè pé kí ni àṣírí agbára rẹ wàá dẹ̀ wàá lè sọ fún wa wípé ọlọ́run ni kì í ṣe ẹlòmíì ó ló ń fi agbára fún àwọn aláàárẹ̀ àti àwọn tí kò ní agbára ó ń sọ agbára wọn dọ̀tun lórúkọ jésù àárẹ̀ ò ní mú ọ níbo làárẹ̀ ti mú ọ nínú iṣẹ́ tó ń ṣe ni àárẹ̀ ti mú ọ ni nítorí pé o ti ṣiṣẹ́ ṣiṣẹ́ kò sí àkójọ o ti lé lé lé o ò bá o ti tá tá tá kò bá láàárọ̀ yìí ó wá dàbí ẹni wípé àárẹ̀ ti dé kò sí okun fún ọmọ láti tẹ̀síwájú bóyá o tiẹ̀ ti ń sọ̀rọ̀ àárẹ̀ jáde lẹ́nu wípé bẹ́lẹ̀ yìí ò bá ṣeé ṣe mọ́ ẹ jẹ́ ká pàtì ká wà nǹkan mìíràn ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ ìṣírí ni mo mú wá fún ọ láàárọ̀ yìí wípé ọlọ́run wa alágbára ni ọlọ́run wa àárẹ̀ kìí mú un wípé ọlọ́run wa òun ló ní gbogbo ìpẹ̀kun ayé ohun gbogbo tó ń lé lélé tọ́wọ́ rí ò tí ì bá tó jẹ́ wípé ó dàbí ẹni pó ti rẹ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ ọlọ́run fún agbára láàárọ̀ yìí olúwa yóò fi agbára wọ̀ ọ́ olúwa yóò fi agbára wọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọlọ́run tí àárẹ̀ kì í mú ó máa ń fi agbára ró ni iyì àwọn tí ọlọ́run bá fi agbára ró nìkan ni àárẹ̀ ò lè mú iyì àwọn tí ọlọ́run bá fi agbára ró nìkan òun ni agbára wọn ò lè yẹ iyì àwọn tí ọlọ́run bá fi agbára ró òun ni wọn ó sáré tí kì yóò rẹ̀ wọ́n iyì àwọn tí ọlọ́run bá fi agbára ró iyì àwọn yẹn òun ni yóò tẹ̀síwájú iye àwọn yẹn iye àwọn iye irú àwọn tí ọlọ́run bá fi agbára fún òun ni wọ́n ṣe kíni òun ni wọ́n òun ni wọ́n ni wọ́n ṣe rere agbára ọlọ́run tí kì í yẹ̀ wà rí làárọ̀ yìí agbára ọlọ́run tí kì í rẹ̀ wà rí làárọ̀ yìí ó ló fi agbára fún àwọn tí kò lágbára. La ó fi agbára fún àwọn tó ń kàárẹ̀ àwọn tó ń dákú lọ nínú ẹ̀mí nínú ìrìn àjò ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ó nílò agbára ọlọ́run ó nílò agbára ọlọ́run ọlọ́run ní láti wọ̀ ọ́ lágbára kó tó lè ṣàṣeyọrí kó tó lè rarìnyè fún ìwọ ìránṣẹ́ ọlọ́run yẹn fún ìwọ akẹ́kọ̀ọ́ yẹn fún ìwọ ọmọ ilé ẹ̀kọ́ ìwọ ọmọ ilé ìwé yẹn ó nílò agbára láti lè ṣàṣeyọrí fún ìwọ olùkọ́ yẹn o nílò agbára láti lè ṣe àṣeyọrí nínú ìgbéyàwó o nílò agbára ọlọ́run tó fi ní tó fi ní padà tó fi tí ò fi ní sú ọ àìmọye nǹkan ló ń bẹ nínú ayé tó lè mú kágbára èèyàn kó kó yẹ àìmọye nǹkan ló ń kọjá lọ láyìíká àti agbègbè wa lọ́wọ́lọ́wọ́ tá a wà tó ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá nínú ìjọba kò sí àwọn ohun tó wúni lórí taratara mọ́ tó lè mú agbára wá àwọn ìròyìn tó ń kọjá lọ lójoojúmọ́ tá à ń gbọ́ àwọn ìròyìn tó lè mú kí agbára èèyàn kó yẹ̀ ni àwọn ìròyìn tó ń bani nínú jẹ́ tó ń mú àárẹ̀ wọnú ọkàn tó ń ṣe àkóbá bá ara òun ni àwọn ìròyìn tó ń kọjá lọ lọ́wọ́lọ́wọ́ àwọn tó ń kọjá lọ nínú agbo ìjọ ọlọ́run báyìí bí ọlọ́run ò bá fi agbára wọ ènìyàn àárẹ̀ àmúni ara ẹni wá láti inú ọkàn ṣùgbọ́n fún ẹni tó rí agbára ọlọ́run fún ẹni tí ọlọ́run gbé agbára rẹ̀ wọ̀ kò so ohun tí ayé jù sí ọ wàá dúró nínú ọlọ́run ni lórúkọ jésù kristi ọlọ́run yóò tún agbára rẹ ṣe níbi tí àárẹ̀ ti mú ọ olúwa yóò tún agbára rẹ ṣe olúwa tó fi agbára wọ elijah nígbà tí ogun dé nígbà tí kò sí ẹnikẹ́ni láyìíká rẹ̀ nígbà tó lérò pé ohun gbogbo ti parí ó ní olúwa gba ẹ̀mí mi báyìí torí pé mi ò sànjà àwọn bàbá mi lọ àárẹ̀ dé àárẹ̀ mú dojú ikú ọlọ́run wá ó fi agbára fún un agbára tó o nílò tó o fi ní padà sẹ́yìn nínú ìrìn àjò ìgbàgbọ́ lórúkọ jésù k'Olúwa kó fi fún ọ agbára tó o nílò nínú ìgbéyàwó yẹn tí ògo ọlọ́run òfin ní bọ́mọ lọ́wọ́ tẹ́lómi òfin ní gba ibùjókòó rẹ lórúkọ jésù láàárọ̀ yìí kó lùwà kó fún ọ o nílò agbára lẹ́nu ẹ̀kọ́ láti ṣàṣeyọrí o nílò agbára nínú ìrìn àjò ayé rẹ o nílò agbára ọlọ́run nínú okòòwò rẹ ẹni tó lè fi agbára yẹn fún ọ òun náà lẹni tó ní gbogbo agbára tí àárẹ̀ ò lè mú mọ́ wàá gbára lọ sínú ayé mọ́ wàá gbára lọ sọ́dọ̀ adáhunṣe mọ́ wàá gbára lọ sọ́dọ̀ oníṣègùn mọ́ wàá gbára lọ síbi tí agbára ò sí àwọn yẹn pápá àárẹ̀ ń mú wọn ọlọ́run nìkan ni àárẹ̀ ò lè mú nítorí pé àárẹ̀ ò lè mú kò lè kì í sùn bíbélì sọ fún wa ó ní ọlọ́run wa olùpamọ́ ìsírẹ́lì kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn nítorí pé kì í ṣènìyàn lórúkọ jésù gbogbo ibi tó ti ń sun oorun ẹ̀ṣẹ̀ kólúwa kó ta ọ́ jí gba agbára ọlọ́run gba agbára ọlọ́run nítorí wípé ọlọ́run wà yìí ẹni tí àárẹ̀ kì í mú ni kò lè ṣàìsàn àìsàn ò lè mú lórúkọ jésù kristi gbogbo ibi tó ti ń ṣàìsàn láàárọ̀ yìí mo pàṣẹ ìyè àti àṣẹ ìmúláradá sínú ayé rẹ lórúkọ jésù gba ìlera rẹ gba okun rẹ nítorí pé ọlọ́run wà yìí ọlọ́run ìpẹ̀kun ayé tó dá ohun gbogbo nítorí pé àárẹ̀ kì í mú wọn ò lè jí ohunkóhun mọ́ lọ́wọ́ nígbà tá àárẹ̀ bá mú ọ ni wàá bẹ̀rẹ̀ sí ní máa ju àwọn nǹkan nù wàá bẹ̀rẹ̀ sí ní máa sọ iṣẹ́ nù wàá bẹ̀rẹ̀ sí ní máa sọ okòòwò nù wàá bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ènìyàn rere nù nígbà tí àárẹ̀ bá dé àwọn ohun tó ti fọwọ́ ṣiṣẹ́ fún wàá kàn rí pé gbogbo ẹ̀ kàn ń lọ ṣùgbọ́n ọlọ́run yìí nítorí pé àárẹ̀ kì í mu kò lè ju ohunkóhun nù ohunkóhun ò lè bọ́mọ lọ́wọ́ lórúkọ jésù kristi agbára tó nílò tí ohun rere òfin ní bọ́mọ lọ́wọ́ mọ́ lórúkọ jésù gba agbára yẹn láàárọ̀ yìí agbára tó nílò láti dáàbò bo gbogbo ohun tí ọlọ́run fi fún ọ lórúkọ jésù gba agbára yẹn láàárọ̀ yìí á ní àárẹ̀ ti dé òun ò lè òun ò òun ò lè òun ò lè lọ mọ́ òun ò lè dì í mú mọ́ àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n jẹ́ ahun ẹ rí i pé ńgbà tí wọ́n bá ṣe lágbára wọ́n á sọ gbogbo ohun tí wọ́n ní gbogbo ibi tí wọ́n kówó sí gbogbo ibi tí wọ́n ní dúkìá sí wọn ò ní fẹ́ kẹ́nikẹ́ni ó mọbẹ̀ tàbí kó débẹ̀ nígbà tá àárẹ̀ bá dé tí ò ságbára mọ́ àwọn tí wọn ò fẹ́ kó débẹ̀ náà wọ́n mọ̀ wá bí léèrè pé lọ́ba ń ṣe nǹkan báyìí lọ́ba ń ṣe nǹkan báyìí lórúkọ Jésù Kristi àárẹ̀ ò ní mú ọ ohun gbogbo tó tó tó ti fi ọwọ́ ṣiṣẹ́ fún Ọlọ́run yóò dáàbò bò ó ọ̀tá ò ní já ọ lólè ara ọ̀tá ò ní já ọ lólè ẹ̀mí lórúkọ Jésù ààbò Ọlọ́run yóò dájú lórí ohun gbogbo tó ti fi fún ọ Ọlọ́run wa ọlọ́run ìpẹ̀kun ayé ó ní àárẹ̀ kì í mú ó sì ń fi agbára fún aláàárẹ̀ nítorí pé àárẹ̀ kì í mú ọlọ́run yẹn ó ní agbára láti lè fi agbára fún àwọn táàárẹ̀ mú níbo ni àárẹ̀ rẹ wà láàárọ̀ yìí lórúkọ Jésù gba agbára ọlọ́run bí ọlọ́run ò bá wu ẹni tí àárẹ̀ mú lágbára ikú lè dé àárẹ̀ lè yọrí sí ikú. Si àárẹ̀ ó lè yọrí sí àìsàn ọkàn àárẹ̀ ó lè yọrí sí ìtìjú àti ẹ̀gàn ẹni tí àárẹ̀ bá mú bàárẹ̀ bá dójú àárẹ̀ àárẹ̀ a máa dáni padà láti ṣe àṣeyọrí ṣùgbọ́n bí ọlọ́run bá fi agbára fún ọ wàá ṣàṣeyọrí lórúkọ jésù láàárọ̀ yìí gba agbára ọlọ́run agbára láti ṣàṣeyọrí gba agbára ọlọ́run agbára láti gbé ìgbé ayé ìgbé ayé tí kò sí àìsàn nínú rẹ̀ gba agbára ọlọ́run agbára láti ṣe kíni láti ṣe rere gba agbára yẹn láàárọ̀ ìlórúkọ jésù ó ní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tiẹ̀ ṣubú pátápátá ẹni tí ó máa dúró títí dòpin á jẹ́ ẹni tọ́lọ́run wọ̀ lágbára nínú ìrìn àjò ìgbàgbọ́ á jẹ́ tọ́lúwa wọ̀ lágbára tó ń rí agbára ọlọ́run lójoojúmọ́ lórúkọ jésù kristi wọnú agbára ọlọ́run lọ ọlọ́run ń gbé agbára rẹ̀ wọ̀ láàárọ̀ olúwa ń rú ọ lágbára agbára láti ṣàṣeyọrí láti ṣeré láti dúró títí dópin agbára láti dúró gba ire lórúkọ jésù gba agbára yẹn láàárọ̀ yìí bí ọlọ́run ò bá fi agbára fúnni ìlérí ò lè wá sí ìmúṣẹ nítorí kó tó dàkókò tí ó wá sí ìmúṣẹ àárẹ̀ ó ti di ẹni á ti padà sẹ́yìn lórúkọ jésù kristi agbára tó ń gba ire mú agbára tó ń tó ń tó ń gba ìlérí lórúkọ jésù olúwa yóò gbé wọ̀ láàárọ̀ yìí agbára tí wàá fi dúró títí ìlérí ọlọ́run ó fi wá símúṣẹ nínú ayé rẹ lórúkọ jésù kristi kó lùwà kó gbé wọ̀ ọ́ àárẹ̀ ò ní mú ọ gbogbo ibi tá àárẹ̀ ti mú ọ lórúkọ jésù gba agbára gba iyè gba ìsọdọ̀tun gba ìsọjí láàárọ̀ yìí nítorí pé ọlọ́run wa ọlọ́run tí àárẹ̀ kò lè mú ni ọlọ́run wa ọlọ́run tí àárẹ̀ kò lè mú ni oníṣùgbọ́n àwọn tí ó dúró de olúwa yóò tún agbára wọn ṣe ọ̀rọ̀ mi sí ọ láàárọ̀ yìí ọ̀rọ̀ ìyànjú àti ìṣírí fún ọ láàárọ̀ yìí ó ní pé dúró de olúwa dúró pẹ̀lú ọlọ́run tẹ̀síwájú láti máa gbàdúrà tẹ̀síwájú láti máa ṣe ìfẹ́ ọlọ́run má jẹ́ kí ọlọ́run kó sú ọ má jẹ́ kó n tó ń là kọjá sọ ọ débi wípé wàá sọ ọlọ́run nù má jẹ́ kó n tó ń là kọjá ìṣòro ayé tó ń là kọjá ìṣòro nínú àgọ́ ara ìṣòro lórí ọmọ tàbí nínú ìgbéyàwó ó lè jẹ́ lẹ́nu iṣẹ́ má jẹ́ kó n tó ń là kọjá báyìí kó mú ọ kọ̀yìn sí ọlọ́run tàbí kó mú ọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè dúró de olúwa ó ní yóò sì tún agbára rẹ ṣe dúró di olúwa nítorí nígbà tó o bá dúró di olúwa òun lolúwa yóò tún agbára rẹ ṣe òun lolúwa yóò wọ̀ ọ́ lágbára nígbà yẹn lo tó lè fi ìyẹ́ fò gẹ́gẹ́ bí idì nígbà yẹn òun ni wàá ṣe àṣeyọrí làwọn èèyàn sọ wípé ha lótìítọ́ ọlọ́run ni ọlọ́run nínú ayé rẹ lórúkọ jésù orí ọ̀fẹ́ àti agbára láti dúró kọlọ́run kò fi fún ọ láàárọ̀ yìí lórúkọ jésù àárẹ̀ ò mú ọ fún gbogbo iye ọkàn tó ń ṣàìsàn lórúkọ jésù ẹ ìlera yín fún gbogbo iye ọkàn tààrẹ ti mú láti tẹ̀síwájú agbára láti tẹ̀síwájú ẹgbàá láàárọ̀ yìí fún gbogbo iye ọkàn tó ti rẹ̀wẹ̀sì nítorí àwọn ìṣòro ayé nítorí àìmoore ìwà àwọn ènìyàn sí ọ lórúkọ jésù agbára láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere gbogbo gbà á láàárọ̀ yìí lórúkọ jésù gbogbo ẹni tí àárẹ̀ ti mú nítorí pé ẹ ti dúró dúró de ìlérí ọlọ́run ńṣe ló dàbí ẹni wípé kò tiẹ̀ sí ọ̀nà àbáyọ ńṣe ló dàbí ẹni pé ìlérí yìí ò tiẹ̀ ní wá sí ìmúṣẹ lórúkọ Jésù Kristi láàárọ̀ yìí mo gbàdúrà pé gbogbo ìlérí Ọlọ́run nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò sì rí àmì sì ni wọ́n lórúkọ Jésù gbogbo ìlérí Ọlọ́run nínú ayé rẹ kó máa wá sí ìmúṣẹ ìlérí Ọlọ́run ní ti ọmọ bíbí ìlérí Ọlọ́run ní ti iṣẹ́ ìlérí ọlọ́run ní ti okòòwò tó dára ìlérí ọlọ́run fún ìlera rẹ ìlérí ọlọ́run tó lùwà ti ṣe fún ọ ní ti ọjọ́ ọ̀la rẹ lórúkọ jésù kristi kó máa wá sí ìmúṣẹ gbogbo ọkàn tó ti rẹ̀ gbogbo ọkàn tó ti dákú ẹgbàgbára ọlọ́run omi ìyè ọlọ́run ń sọ̀kalẹ̀ sórí yín láàárọ̀ yìí lórúkọ jésù kristi ẹ gba ìsọdọ̀tun ẹ gba bẹ́ẹ̀ ni yóò sì rí fún ìwọ ọkàn yẹn tí iṣẹ́ ìránṣẹ́ ti sú tọkàn rẹ porúurù tó dàbí ẹni pé mi ò lè tẹ̀síwájú mọ́ ó ṣàǹfààní kí n padà kí n kúkú lọ dọmọ ọjọ́ lórúkọ Jésù Kristi agbára láti lè tẹ̀síwájú láti gba ire gbà á láàárọ̀ yìí àárẹ̀ ò ní mú ọ wàá ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni yóò sì rí olúwa ọlọ́run wa ẹni tí àárẹ̀ kì í mú láàárọ̀ yìí wọ àwọn ènìyàn rẹ lágbára olúwa wọ ọkàn yẹn lágbára olúwa ró ilé yẹn lágbára olúwa ró ìgbéyàwó yẹn lágbára olúwa fi agbára fún gbogbo àwọn tí wọ́n ti káàárẹ̀ gbogbo àwọn tí wọ́n ti ṣubú olúwa gbé wọn dìde ìyanu kò ṣẹlẹ̀ nínú ayé wọn olúwa sọ ìgbà wa di ọ̀tun gẹ́gẹ́ bíi ti dì kẹ́ jẹ́rìí agbára yín nínú ayé wa àgbéyìnga ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín.